Timothy Olúwadáre ọmọ Àyìnkẹ́ bó ṣe wà lórí fóònù mi nìyẹn Timothy ọmọ Àyìnkẹ́ ni mo fi save ẹ̀ lórí fóònù mi November one èmi àti Timothy ó send the message happy new month sí mi ó tún wá béèrè wípé sista mi báwo ni wedding àbúrò mi o mo ní pé àwọn ẹ̀gbọ́n rẹ nílé o on the six tí wọ́n padáre mi ò mọ̀ tó rọ́ṣọ state lèmi wà títí tó fi di on the fourteen tí wọ́n pè mí nílé pé wọ́n ń wá dáre mo wà níbẹ̀ gẹ́gẹ́ bí aṣojú ọ̀kan lára àwọn aṣojú nígbà tí wọ́n lọ yọ òkú Dáre jáde nínú ilẹ̀ ní shallow ground níbi tí wọ́n sin sí tí wọ́n fi aṣọ hòtẹ́ẹ̀lì Adédoyin àti okùn tí wọ́n fi wé e wọ́n wá gbé e sínú pálí fridge wọ́n wá bò mọ́lẹ̀ we were just four tá jẹ́ family níbẹ̀ we wept we wept but we cannot save the situation nígbà tí a rí olùdarí tí wọ́n wọ́ jáde nínú ilé àwọn abiyamọ ayé ẹ̀yin abiyamọ ọ̀run ẹ dìde ẹ gbé Àyìnkẹ́ ẹ gbé níjà o ẹgbẹ́ níjà lóòótọ́ a ti pàdánù Dáre o lóòótọ́ Dáre ti kú o ògo ni o nílùú Èrúwà o lóòótọ́ ó ti lọ o ṣùgbọ́n tí ẹ̀yin ìjọba orílẹ̀-èdè Nàìjíríà tí ẹ bá rí ìdájọ́ yìí ṣe Ọlọ́run òun ni onídàájọ́ yóò sì ṣe ìdájọ́ yìí láì ṣègbè lẹ́yìn ẹnikẹ́ni ó dùn wá nílùú Èrúwà ọmọ ló jẹ́ sí mi àbúrò mi ni ọ̀dọ̀ wa ló gbé dàgbà ẹ̀gbọ́n mi làǹtí rẹ̀ ṣùgbọ́n ó kú ni ẹ̀jẹ̀ rẹ̀ ò sùn ẹ̀jẹ̀ yẹn sì máa fọhùn láti gbé ìdájọ́ yìí lọ sí ibi tó yẹ gbogbo àwa òbí ìmọ̀ràn tí mo ní láti fún wa ni wípé gbogbo àwọn ọmọ tá a bí pátá ọmọ ológo ni wọ́n ẹ jẹ́ kí a máa gbàdúrà ní gbogbo ìgbà fún àwọn ọmọ wa ẹ jẹ́ ká máa fi àdúrà ràn wọ́n lọ́wọ́ ní ipòkípò àti àyè tí wọ́n bá ti wà àwa tí a jẹ́ ọ̀dọ́ kò sóhun tá a fẹ́ gbà nínú ìpànìyàn ẹ wo àwọn tó ń dípa nínú ikú dáre ènìyàn ẹlẹ́ran ara ká máa pa á báwo ni àdúrà wa ṣe fẹ́ gbà lórílẹ̀‐èdè nàìjíríà báwo làdúrà wa ṣe fẹ́ gbà báwo làdúrà wa ṣe fẹ́ gbà ìtàjẹ̀sílẹ̀ yìí ti pọ̀ jù ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká ronú pìwàdà ọlọ́run á pẹ̀lú wa gbogbo ọ̀dọ́ ní ìlú Èrúwà gbogbo ẹ̀yin bàbá wa gbogbo ẹ̀yin ìyá wa gbogbo ẹ̀yin abiyamọ ní Ìbàràpá ní Ọ̀yọ́ state ní orílẹ̀-èdè nàìjíríà ní gbogbo àgbáyé ẹ jẹ́ ká fọwọ́ wọ́nú ẹ jẹ́ ká fi ìjà fún ọlọ́run jà ká fi ọwọ́ lẹ́rán mo mọ̀ pé ọlọ́run máa gbè wá níjà bákan náà mo ń kí ọ̀gbẹ́ni Hamsat fún iṣẹ́ takuntakun tí wọ́n ṣe lórúkọ jésù agbàdúrà àwọn alálẹ̀ ìlú èrúwà kò ní jẹ́ kí ohun ibi kankan kó ṣẹlẹ̀ sí wọn ẹ ṣé o gbogbo ẹ̀yin èèyàn tẹ́ wá tẹ́ ẹ ṣe ìdárò lẹ́yìn ìdáre ògo tó yẹ kó ní lójú ayé rẹ̀ òun náà nìyí ẹ ṣe àdúpẹ́ o àní firú ẹ̀ san fún wa o. ìyáàfin Deborah Abíọ́lá Ọláoyè Kọ́láwọlé ọmọ bíbí ìlú Èrúwà lèmi o ọmọ bíbí ìlú Èrúwà ni. kí ọlọ́run bá kó bá a dẹlẹ̀ fún kọ́lọ́run bá a ṣe ikú níre fún kọ́lọ́run má dà á láàmú ohun tó fi sílẹ̀ kọ́lọ́run bá kó bá wa túnṣe kó má bàjẹ́ àwọn iṣẹ́ wárí àwa ń bẹ ọlọ́run torí ẹ̀dá tá a bá sọ pé ìjọba ìjọba ò tọ́ lọ́run ọlọ́run la máa bẹ̀ kọ́nọ́mà kó bá a ṣe ìdájọ́ tó tọ́ àti tó yẹ fún ẹni tó wúrú ìwà báyìí fún ẹni yìí kó bá a ẹ̀ a dẹ̀ tún dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ àgídìgbò eighty eight point seven kí ọlọ́run bá kí iléeṣẹ́ náà kó máa jóná kó bọ̀ máa tẹ̀síwájú a dẹ̀ tún dúpẹ́ lọ́wọ́ ọ̀gá iléeṣẹ́ náà Eh, eh, ọlárẹ̀wájú amzat torí èmi ò ní sike mi máa gbọ́ ṣó ti yé yín so a dẹ̀ ń gbádùn ètò náà pẹ̀lú ògo lọ́dọ̀ ọlọ́run pẹ̀lú ìtẹ̀síwájú tó ń ṣe yìí ọlọ́run jẹ́ kọ́lá àwọn rẹ̀yìn iléeṣẹ́ náà ní í jóná ẹni tó dẹ̀ ṣolóògbé yìí náà kọ́lọ́mà kó bá ṣekú nísìmí fún àtẹ̀bí àtàrà kọ́lọ́mà kó bá fi wọ́n lọ́kàn balẹ̀ àti ìyá àti bàbá àtàwọn ẹbí tó fi sílẹ̀ torí nínú àwọn tí wọ́n ta rẹ̀ sóríire èmi ìjẹ́ kan torí bàbá tó bí ẹni yìí ó ṣe mí lóore mo dẹ̀ ti ń dorí ẹ̀ dì sín sòkò ọlọ́run bá kó bá mi sẹ̀sùn oore òun fún bàbá náà. ní òye ojú òye inú àríkó ṣẹlẹ̀ sẹ́nìkan ni ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ní ìlú èrúwà pé ògo tí wọ́n pa yìí ògo mìíràn yóò tún hù mo wá ń gbàdúrà fún àwọn ọmọ ológo yìí wọn ò débi tí ìrànlọ́wọ́ tí ó ti gbé wọn dìde wọn ò débi ògo wọn wà kò wá ní pin síbí yìí mo gbàdúrà fáwọn bàbá ẹ̀ lásìkò tí wọ́n wà ní ìrònú yìí lágbára lọ́wọ́ ọlọ́run nígbà tí wọ́n máa ronú mìíràn tí wọ́n bá ti ra àwọn ọmọ yẹn wọ́n máa dá láyọ̀ ni mo wá gbàdúrà fún iléeṣẹ́ yìí kò ní í parú o kò ní í parú o wọ́n máa tẹ̀síwájú ni o nígbà gbogbo tí wọ́n bá ti ń ṣe wọ́n máa rí i ṣe o adúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ yìí torí pé wọn ò jẹ́ kí ọjọ́ yìí kó pin síbẹ̀ ó tún jáde ni torí gbogbo ìgbà tí wọ́n ló ti ń ṣẹlẹ̀ ẹ mọ̀ pé tí la fi ń gbọ́ kò ṣẹlẹ̀ sí wa báyìí nílùú Èrúwà yìí ṣùgbọ́n ìgbà tó ṣẹlẹ̀ yìí a tún dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run náà ni gbogbo ìgbà tí ohun mìíràn wà ṣẹlẹ̀ a ní rí bí báyìí lórúkọ Jésù nígbà táwọn Ògúndoyin wà á mọ̀ pé gbogbo ẹ̀ dìrọ̀rùn nígbà táwọn Ṣèyí Mákindé náà wà yìí náà ìrọ̀rùn náà ni ó jẹ́ fẹ́nìkọ̀ọ̀kan gbogbo ibi táwọn ọmọ wa wà lákàkà sí wọn máa ráàánú gbà wọn máa róore ọ̀fẹ́ gbà àánú ọlọ́run ò ní fi wá sílẹ̀ ní mọ́ṣáláṣí bó ṣe ń gbàdúrà yọ máa jẹ́ ní ṣọ́ọ̀ṣì bó ṣe ń gbàdúrà yọ máa jẹ́ adúpẹ́ lọ́wọ́ yín o nílé iṣẹ́ yìí kò ní í bàjẹ́ o yọ máa tẹ̀síwájú ni o èmi ni ìyáàfin ọ̀jẹ̀dìran olúwatóyìn ní ìlú èrúwà mo jẹ́ àbúrò àti ọmọ fún bàbá ẹni tí ó kú yìí. àwa láti wá ṣe ìdárò ẹni yìí torí èèyàn gidi ló jẹ́ nínú ìlú fún wa ṣùgbọ́n ẹni tó pa wá lẹ́kún nítorí ẹni ọlọ́run á lẹ́kún kò ní í délé báyìí ní agbára ọlọ́run tí gbogbo àwọn ẹgbẹ́ tí wọ́n bá ń oríire òun ọ̀bọ̀ ṣọkọ́rùn ni torí oró ńlá ló dá wa nílùú Èrúwà àwa ti pé ẹni ó máa ṣẹ̀ṣẹ̀ tó máa ṣoríire tó máa àwùrọ̀ àwa yìí gan èmi gan sì lè èmi gan sì lè ṣe bó mo sì lè ṣe bó ti bá rówó mo ti lè fọ ìjù báyìí lọ ẹ kì í tún ṣe ní kílẹ̀kọ̀ ẹ̀ ni ṣùgbọ́n wọ́n wá dá wa lóró ẹni tó ló máa mú mi lè lú èbó wọ́n dá lóró wọ́n dá wa lóró wọ́n pa á ayé ọ̀pá òun náà pakópa ni àwọn àyálà ń sọ̀rọ̀ yìí o èyí tá a bá sì ti wí àṣẹ àrọ̀ ọ̀rọ̀ mọ́ ni apáńpá wẹ́ẹ̀wẹ́ẹ̀ àdúró bọ àbẹ̀rẹ̀ bọ àbọ̀ fọ́hùn èyí abáwí àrọ̀ ọ̀rọ̀ mọ́ ẹni pa òun ní òde ni ìgbàgbé ni kò ní rójú ráyè àwọn fámìlì ẹ̀ ẹni pawọ́lẹ́kùn lérò ẹ̀yìn èèyàn mi ayé òpò òun náà lẹ́kùn ni o ṣó ti yẹ yín àwa dúpẹ́ fún iléeṣẹ́ yìí gidigidi torí èèyàn ni wọ́n wọ́n dúró dúdúró wọn ò sì ní bàjẹ́ wọ́n máa tẹ̀síwájú ní lágbára ọlọ́run torí arúlá tìrèmí wà tèmi ti ń tọ́tí ẹni tó ni tí wọ́n dúró wọ́n wá dúró wọ́n ẹ ah, eh, wọ́n wà pé ní ọdún amsat lélẹ́yìn èmi náà ṣáà garun sí pé ah, mo fẹ́ mẹ́ni ẹ̀mí mọ́ rí ah, wàláì ń mọ́ wá fi mọ̀ wọ́n yóò dáa kò dáa ṣùgbọ́n ó tún já sọ́pẹ́ náà ni tó bá ń bugi jẹ á pé èèyàn wa nílò yìí torí náà kò wá bugi jẹ lágbára ọlọ́run bí ò ti bugi jẹ ẹni tó pa àmọ́ tó pa yóò máa bugi jẹ ni nídìílé wọn tó ráwà àyálàdó àlè túra ni ṣùgbọ́n wọn àwa náà ẹ̀rí bọ́ ni ṣùgbẹ̀ngbẹ̀ wọn aṣọ orí ibú ni o èyí tí mo wí yẹn àròọ̀rọ̀ mọ́ o orúkọ mi ni Mrs. Hossein Busayo gbé bọ́ọ̀dì ẹ̀.